الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي من علينا بإتمام شهر رمضان فاحمدوا ربكم يا عباد الله وقد قال ربكم ولتكملوا العدة أعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون عباد الله هذا اليوم يوم عيد الفطر جعله الله بعد إتمام عبادة صوم رمضان ويوم الفرح والسرور وقال الرسول صلى الله عليه وسلم للصائم فرحتان يفرعهما إذا أفطر فرح بفطره وإذا لقي ربه فرح بصومه نسأل الله عز وجل أن يجعلني وإياكم من الفائزين ومن المقبولين إنه على ذلك قدير أدوكم ولو وباوا adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún onáàlọ́ba tó fọ́nà máa wá ó sàwà ní mùsùlùmí òdodo ọba yìí lọ́ba tí ọyọ wá kúrò nínú òkùnkùn ọlọ́run ọba fẹ́ sínú mọ́lẹ̀ ọlọ́run ọba alá ọyọ wá kúrò nínú kèfèrí ọlọ́run sọ wá di mùsùlùmí òdodo ọlọ́run ọba aláàna lọ́ba tá adúpẹ́ fún Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábàrà àti gbogbo àwọn ẹni rere ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀já máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa

ọgbọ̀n ọjọ́ ọlọ́wọ́n bá aláà tó ṣe nírọ̀rùn fún wa ó lọ mọ́sá ìgbàfẹ́ ní kọ̀ọ̀kan wa ọjọ́ òní ọjọ́ dùnú ni anábì ní lè sọ ìmì farahata ìyá fara ohunma anábì ní lọ́jọ́ ọdún inú àwọn mùsùlùmí ó máa dùn àwọn aláwẹ̀ inú wọn máa dùn ọlọ́wọ́n bá aláà sì ta wọn lọ́rẹ̀ ìdùnnú méjì ìdùnnú alákọ̀ọ́kọ́ òun náà níjọ́ tí wọ́n sọdún faraha bi fitri wa idha laqiya rabbahu faraha bi sawmi gbogbo bàtà bá tún níjọ́ ní kìyàmà inú wọn tó máa dùn látara àdìjánà tọ́lọ́wọ́n fi wá sí kọ́lọ́mọ́sà fèmí àti ẹ ọlọ́mọ́sà fi wá sínú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam la tafrahu li ajli tarki al-ibadat allati ta'awadna 'alayha fi Ramadan ẹ méjì ni wọ́n máa dùn nítorí pé àwọn ìjọsìn tí à ń ṣe àní ṣe má ìrun tá ń kí àní kí má lẹ́yìn náà àwẹ̀ tá ń gbà àní gba súnnà má lẹ́yìn náà gbogbo àwọn ìdìdé lóruwa àní dìde má sàárà tá ń ṣe àní ṣe má gbogbo àwọn tí wọ́n ní ká má débẹ̀ tí a fílẹ̀ a tún wá padà síbẹ̀ ẹ má jẹ́ ọjọ́ pé ilé yìí ní ọmọ jẹ́dùn nù wa ìpè Ramadan ti tán oṣù mọ́tọ̀ oṣù mọ́tọ̀ oṣù mọ́sùn mo ti wá bẹ̀rẹ̀ láti padà síbi iṣẹ́ ibú ti ń ṣe àbí gbogbo àwọn ìjọsìn tí ń ṣe nínú Ramadan mo ti ṣetán láti fi gbogbo ẹ̀lẹ̀ ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah ó fi Ramadan ó fi ṣe àpèjúwe fún wa ni bá a ṣe máa lò sẹ́mi wa ọlọ́wọ́n bá Allah fẹ́ ká máa kírun ọlọ́run wá fi Ramadan kalẹ̀ fún wa láti fi tírénì wa àti wá gba tírénì báyìí ní tó kù ní pé kábẹ̀rẹ̀ ẹsẹ̀ kábẹ̀rẹ̀ ẹsẹ̀ lókùn báyìí ìbádàlá kìí sí pé iṣẹ́ ti parí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nítorí gbogbo àwọn àjọṣe tá a ṣe ní Ramadan ẹnì kan ló sóríire àti kọ́ máa ṣe é a sì ṣe láti kú ni ọlọ́run bá ní wá abudu rabbaka ọlọ́run bá ní ẹ máa sin ọlọ́run bá yìn hatta ya'tiyakal yaqin títí tí ikú fi dé ikú ní máa ń gbàjọsìn lọ́wọ́ yàn kìí pé àwẹ́ tán níjọsìn tán ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ومن علامة قبول الصوم ورضا الله على على عبده عدم العودة إلى المعاصي àmì tá a fi mọ̀ pé Ọlọ́run Ọba aláàgbàwẹ̀ wa òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká má padà síbi àwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ tẹ́lẹ̀ mọ́ ìtumọ̀ ní pé Ramadan tàgbà ó ṣàǹfààní fún wa torí Ọlọ́run Ọba ní la'allakum tattaqun kẹ́lẹ̀ ìpáyọ̀ Ọlọ́run láti ní kẹgbàwẹ̀ àwa gbàwẹ̀ tán ìpáyọ̀ Ọlọ́run ti wà bẹ́ẹ̀ bá tún wá padà sí ti ń ṣe tẹ́lẹ̀ a jẹ́ pé kọ̀páyọ̀ Ọlọ́run Ọba àǹfààní àwẹ̀ kò jẹ́ orí tẹ́ ká àwẹ̀ ó ṣe lára rẹ̀ àwẹ̀ ò ṣe ìbẹ̀rù ọlọ́wọ́n bá wà gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ mẹ́hẹ̀ lẹ́yìn Ramadan bóyá wa táǹsẹ́ bọ́ táǹsẹ́ ìbọ̀rìṣà táǹsẹ́ ogun kálí túbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbogbo ẹ̀lápàtì náà Ramadan gbogbo àwọn apààyàn wọ́n pàtì náà Ramadan wòzínà wà khamr gbogbo àwọn tí wọ́n ṣe sìnà wọ́n pàtì náà Ramadan gbogbo àwọn ọlọ́tí kálukú pàtì náà Ramadan ọlọ́rọ̀ ẹ̀yìn eléke ká máa bára wájà apàtì náà Ramadan wọ́n ní bá ṣe pàtì yẹn ọlọ́run fẹ́ ká pàtì nínú sẹ̀mí wa ni torí pé gbogbo tọ́lọ́run bá láàrin ọ̀dà pátá èyí máa ń ṣokùnfà aburú ni ànábì ní asọ́ọ̀mù júnà ànábì ní sẹ́rí àwẹ̀ tẹ́gbà máa dín lọ́wọ́ ni o ìbádàlá ẹ̀yàn rúsìn ọlọ́run bá wa ayọ́ ṣàbábù wọ ṣàbáàtì lè mùsùlùmí gbogbo àtàjí ọ̀dọ́ ẹ̀jẹ̀ amúra àwọn àtàjí ọ̀dọ́ ẹ̀jẹ̀ amúra àwọn látún àwùjọ yìí ṣe ìyá fún wọlé mọ̀hùlìkátìlá àrùbà ẹ̀jẹ̀ alóde wa lérí àwọn kan mẹ́rin yìí alifita náà mọ́ṣọ́ra oní ni wàhálà tó gbalẹ̀ ayé kan báyìí alákọ̀ọ́kọ́ ifsada al'akil ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ bọ́pọ̀lọ wọn jẹ́ látara ọtí mímu látara igbó mímu kókè mímu ẹja jìnà sí tọ́pọ̀lọ́ bá ti dàrú ilẹ̀ ayé ti tán o wọ́n ifsada nasi ọ̀pọ̀lọpọ̀ wa wọn girlfriend boyfriend ní kálukú eléyìí ìmọ̀ ṣokùnfà tí ọ̀dọ́ ìfi débi tó yẹ kó dé ìṣe máa ṣokùnfà parun nínú sẹ̀míyàn wọ ifsad al-qalbi min gina lẹ́yìn náà fẹ́ bọkàn wa jẹ́ ọkàn òun náà ní ọba ara kí ni máa bọkàn jẹ́ kí ọmọ gbọ́ music ìmọ̀ bọkàn jẹ́ kí ọmọ wo kú wò ìmọ̀ bọkàn jọ ìmọ̀ bọkàn yàn jẹ́ kí ọmọ yàn rẹ́kọ̀ rẹ̀ ìmọ̀ bọkàn jẹ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀kan wa kọ́lọ̀ mọ́sọ̀ wa lórí ibú àwọn òkọ́sẹ́ mọ́ àwọn òkéwú mọ́ olè làwọn fẹ́ máa jà ẹ̀yin òbí wa ẹ má jà ara wọn lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ ní wàlá ta'kulu amwalakum bainakum bil batil ọlọ́wọ́n bá ní ẹ má máa gbára yín ẹ má lura yín jìbìtì ẹ má máa jalè illa an takuna tijara an taradin minkum owó ní kẹ́ ṣe business ní kẹ́ ṣe ọlọ́wọ́n bá mọ̀ pé ọmọ wa wọ́n máa ń ṣiṣẹ́ kéèyàn tó rówó ni níta bá ṣiṣẹ́ fún òní máa ń pẹ́ lọ́wọ́ ẹni lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yahoo boys ni wọ́n fẹ́ yà ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àwọn ọmọ adigunjalè tọ́jú pé wọ́n ń gbé owó àwọn èèyàn labrod àbí wọ́n ń gbé owó àwọn èèyàn lákàntì wọ́n áǹkà àkáǹtì àwọn èèyàn àwọn hackers gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lè ní iṣẹ́ tán fẹ́ máa ṣe nìyẹn wọn fẹ́ kéwú wọn fẹ́ kàwé wọn fẹ́ kọ́ṣẹ́ má kọ̀ wá ní dáa fóbi kọ́ máa wọ ọmọ rẹ̀ ràn kí wọ́n máa gbé adigunjalè ni kọ́ máa wá kọ́lé kọ́ máa ra mọ́tò kọ́ máa gba ṣọ́ọ̀bù kọ́ wá ní dáa fọ́mọ àwọn kọ̀ dáa fún wọn o wọ́n so wàhálà kọ́ ni o ẹkún ọ̀la iná wọn so kọ́ ẹ sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ran àwọn ọmọ ọ̀dọ́ lọ́wọ́ lérí olè jíjà bóyá tá ń ni àbí physically àbí ìtànjà lérí internet àbí ìtànjà láwọn bá physical kì ẹ̀yọ́ miami anabi sọ̀rọ̀ sọ́lám oní da'watul mazlum anabi ní gbogbo ẹni tẹ́ bá gbá tẹ́ sàbòsí fún tẹ́ gbé hijab kò sí tí ó di èpè náà lọ́wọ́ láàrin àdúrà yẹn àtọ́lọ́wọ́n ọba yọ́ ọmọ lọ sórí ìtì ní sọ́ọ́sẹ́ni anabi sọ̀rọ̀ àdúrà yẹn ò ní di sàárà tó bá ti ṣépè yẹn báyìí yóò máa lọ ni ìbá jẹ́ kèfèrí àwọn ọmọ wa kọ́lọ́mọ́ sí wọn lórí burúkú àyíwá lè hukam gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ governors wa ẹ̀yin tẹ́ jẹ́ ministers president wa àti gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́ bá aláà tó kó àkóso ìlú tó kó lé lọ́wọ́ àṣìlẹ̀ òní bilad ẹ̀tún lùsè wàhálà ti dé fìtínà ti dé ebi ti dé àìríṣẹ́ ti dé kò síná ojú ọ̀nà ọ̀dà ibi wa ń bẹ nílùú àwọn èèyàn ṣiṣẹ́ bí aláìṣiṣẹ́ wàhátẹ́mọ̀ bẹ̀lẹ̀ harsi alwọ́tọ̀ ni security wa ẹjọ́ táìsì dáadáa wa aṣílẹ̀ tóró ẹ̀tún ojú ọ̀nà ṣe ó wà fèrò tọ́ám ẹjẹ́ kó ń jẹ́ ọ̀pọ̀ zira'a eba wa dáko pọ́pọ̀ lẹ́yìn náà ẹ̀bá wa wá àwọn àfẹ́sì tọ́jú olódodo ká máa bá àwọn ọmọ sọ̀rọ̀ ní yunifásitì ẹ máa ní sẹ́mínà sí fún wa tọ́jẹ́ pé àwọn tó fẹ́ bọ́kàn sọ̀rọ̀ àwọn ni wọ́n wá bá wọn sọ̀rọ̀ báàdì ní sẹ́mínà lérí computer science báàdì ní sẹ́mínà lérí ọ̀rọ̀ agriculture báàdì ní sẹ́mínà lérí ọ̀rọ̀ political science ẹjẹ́ àmọ́ sẹ́mínà lérí bí wọ́n sì tún ọkàn sí kẹ̀kẹ́ àwọn àfẹ́sìn kan máa bá àwọn ọmọ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti dìdàkudà lẹ́yìn wọ́n ti yàyàkuyà níjọ́ wọn máa pé bàbá wọn kú àwọn ọmọ dìdàkudà lẹ́yìn ẹ̀ lójú ayé bàbá náà níṣẹ́ náà ní kálukú náà ti máa bẹ́yìn wọn ṣe rí látara bí ìlú ṣe dà ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa èèyàn máa yá mi ẹ mójú tẹ́sán ọlọ́wọ́n bá wa kúlùkùn rọ́ọ̀ì gbogbo yín òun lè ń dára jẹ wọ́n kúlùkùn mọ̀síwòrán ọ̀rọ̀ ìyá tí òun sì bí léèrè àwọn tá kó sábẹ́ yín gbogbo yín adarí wa ọlọ́wọ́n bá láà yóò máa bí láyé ń bí ó sì bí jọ àlùkìyàmà alhálùlì jẹ̀mí gbogbo apátápátá ńlá ń bẹ nínú ìdààmú kílà báyọ al-iman kálẹ̀ nígbàgbọ́ sọ́lọ́ ọba tó láyé ọba tó dé gbogbo nǹkan al-ibada ká máa sin ọlọ́run ká máa sàdúà al-khuluq al-hasan ká tún wà wáṣe al-sa'yu bil-rizq ká sì má yọ̀lẹ̀ ká máa ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ tá a bá ń bẹ láyé á ní bùkátà sówó nídìí yẹn kú náà ní òní bí owó mọ́ á sì lọ́n kú ni wọ́n ní ká ṣiṣẹ́ náà ká sì kú nítorí pé owó níná jojoojúmọ́ ni ayyatuwa al-muslimatul karima gbogbo ẹ̀yin ìyàwó lé ẹ̀yin ọmọ ọ̀dọ́ lóbìnrin àlékún nàbí tẹ́kọ̀wọ́lá ọdọ́ wọ́n yín pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀fẹ́ wọṣọ mọ́ ẹ̀fẹ́ máa rìn ní òhò ẹ̀fẹ́ máa sakọ ẹ̀fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ pé ẹ̀yin náà wà ń bẹ̀ ẹ̀wá wo tí mo wọ̀ eléyìí máa sọ ìyàdọ́ máa náni o wọ́dẹ̀sá ìmọ́mìnì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin bá mi sọ fún wọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo ìyàwó tèmi àti ti ẹ yóò dì ní ààrẹ hinna min jalabibi hinna tí wọ́n bá ti ń jáde ká máa da jàlìbábà bo aṣọ tí wọ́n bá wọ̀ jàlìbábù yìí kọ́lọ̀mọ́sà jọ rọrùn fáwọn ìyàwó wa ẹ̀yin obìnrin àníbìlẹ̀ pọ̀ nínú náà kọ́ ní tààtù òun náà lóbìnrin tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run títí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa aleikum bil kitabi wa sunna ọ̀dọ̀ wa kájí sunna mú àwọn atẹ́gùn tí ń fẹ́ nísìn alimọ́jẹ́tu àtẹ̀sìkìkíyẹ́tu fi hádà bíi ẹ̀sìn ti fẹ́ dàrú mọ́kálukú lọ́wọ́ àmọ̀yàtọ̀ láàrin súnnà àti bídíà àmọ̀yàtọ̀ láàrin ẹbọ àti ìgbàgbọ́ àmọ̀yàtọ̀ láàrin àfáìké àtàfọ́ òtútọ́ òdá ti dàrú mọ́kálukú lọ́wọ́ báyìí kágbìyànjú ká padà sínú tíra wa alukur'an ní tó bá ti sọ ọ̀nà lọ́rọ̀ sunna nabi ní tó bá ti sọ ọ̀nà lọ́rọ̀ àgbóyà àwọn sàábà náà làgbóyà ẹ̀sìn wa ọlọ́run fàyín tànà sáàtún fi ṣe ọlọ́run ọba ní tẹ́ẹ̀bá jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn kan farudduhu ila Allahi wa rasul ẹ̀tẹ́ apadà sọ́dọ̀ ọlọ́run ọba àtànàbì ìtọ́lọ́run bá ti sọ òun náà àwọn àkàtà ń pè ní ṣẹ́à wọ́n ti wọlé wọ́n sì ti bẹ̀rẹ̀ láti dẹ̀sùrú máa lọ́wọ́ àwọn eléyìí iṣẹ́ tí wọ́n máa ṣe orí àníkí wọ́n máa bú àwọn sàhábà wọ́n máa ṣépè láwọn sàhábà wọ́n máa yọ láìsí àwọn sàhábà wọ́n máa fa sàhábà ṣe yẹ̀yẹ́ àsọ̀hábà tó mú lẹ́dí na lákọlù ilé na hada dìí ẹ̀sìn tá gbọ́dá ní ìta wà ń bẹ̀ láti jọ ìta àti ń ṣe àwọn àwọ̀rá nàbí o àwọn sàhábà ni wọ́n gbẹ̀ẹ̀sìn àwọn náà gbà wá fún wa tí wọ́n ti ba sàábà lóko jẹ́ àbí wọ́n bá ti yí sàábà mẹ́rẹ̀ àbí tí wọ́n bá ti sọ pé sàábà kò gbádùn gbogbo ń ta lọ́wọ́ náà nǹkan wọ́n padà bàjẹ́ ẹ̀dàkùn torí bá wa ẹjá máa ṣe àdúà fún Abubakar ẹjá máa ṣàdúà fún Umar ẹjá máa ṣàdúà fún Uthman ẹjá máa ṣàdúà fún Ali ẹjá máa ṣàdúà fún Muawiya Abu Hurairah ká má dákẹ́lẹ̀ ṣàdúà fún wọn ó mú lẹ́tí na nákọlù ilé na hazardí ẹ̀sẹ̀ tá a dì mú yìí tá a ṣe láti jọ yìí àwọn sàábà ni wọ́n gbà wá látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wà látàṣubúhùn ẹ gbọ́dọ̀ kún àwọn tí wọ́n bú àwọn sàábà lọ́wọ́ ẹ̀ẹ́bù sàábà kan ọ̀gbà inú ẹnìkan nínú mùsùlùmí wà látàtàjákàlù fi ma jára bainahum gbogbo ń tọ́ṣẹlẹ̀ láàrin wọn nínú àìgbọ́ra ẹni yé ìyẹn ti lọ ìyẹn ti lọ ìyẹn ti lọ kò sí tọ́ka wa pẹ̀lú ìyẹn má ẹ̀yìn torí pé èèyàn ni wọ́n wọ́n mọ̀ síra wọn gbọ́ lẹ́kọ̀ọ̀kan wọ́n sì ń ṣàtúnṣe ara wọn gbogbo ọlọ́run tí wá yọnu sí kan tó kú láyé ọlọ́run bá ní wọ̀sáàbí kú náà awọ́lùn ọlọ́run bá ní gbogbo àwọn tí sáwájú yín nínú àwọn ẹni sáájú minal muhajirin nínú àwọn tí wọ́n ṣe hijira lọ Mákà wal ansar àtàwọn tí wọ́n gbà wọn lálejò Madina walladhina taba'uhum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn radiyallahu anhum ọlọ́run bá ní mo ti yọnu sí gbogbo wọn rọ́dí aláwọ̀ ánìmù ọlọ́run ni mo ti yọ́nú sí gbogbo wa rọ́dí aláwọ̀ ánìmù ọlọ́run bá ní mo ti yọ́nú sí gbogbo wọn wọ́rọ̀ tó ánì àwọn náà sì ti yọ́nú sálì jánà tí mo fún wọn bí sábà bá ṣe ẹnu ti ẹkọ́ bí sábà bá ṣe mistake ẹnu ọlọ́wọ́ bá ní owó ọlọ́wọ́ bá owó ti sàforíjì fún nábì wọ́n ni muhajirin gbogbo àwọn sàhábà tí wọ́n wá láti maka gbogbo wọn mo ti fèríjì wọn wọ́n ansọ́ọ̀rì gbogbo wọn dáńgbà wọn lálejò madina mo ti fèríjì gbogbo wọn alladhina taba'u fi sa'ati al-usra gbogbo àwọn tàwí ni wọ́n dúkìá nábì ẹni bá ti ń bú sàhábà ẹ̀sìn ẹ ti bàjẹ́ ẹni bá ti sọ sàábà kalẹ̀ gbogbo táwọn sàábà gbà wá ó ti sọ kalẹ̀ papọ̀ máa tí ìbá ti lágbájá ọ̀dá ìtọ́gbà wá náà kò dé dáama tí ìbá ti lágbájá láì fi belá rẹ̀ àwọn ọmọ ìṣẹ́ tí wọ́n gbà wá fún wa à níbi ilé fún wọn má àwọn ṣẹ́yà ni wọ́n ni àkídà yìí wọ́n sì ti ń wọ Nàìjíríà wọ́n ti ń dé ẹ̀dá fi mọ̀ wọ́n ni pé wọ́n máa ṣépè lábúbáfẹ́ Umar Uthman Ali nìkan ni wọ́n gbà pé òun nìkan ni sàábà àtàwọn mẹ́ta péré ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa gbogbo ẹni tí bá mú sàábà ẹ tẹ́tí sí gbogbo ẹni bá yọ láì sáwọn sàábà la ẹ tẹ́tí sí wọn àdánwò ni tábẹ̀lọ́ kọlọmọ́sà yọ wọn bẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọlọmọ́sà sí wa lólóríire ọdún tá a ṣe mọ́ ṣe wọ́n lọ jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọ̀fọ́sà fi bárakà sí òwò tẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọ̀fọ́sà fi bárakà sí gbogbo tọ́lọ̀wọ̀ bá fẹ́nìkọ̀ọ̀kan lórí ọlọ́mọjẹ́ ọgbàjẹ́ gbogbo ìtọ́dá gbogbo ìtọ́kù díẹ̀ wata ń wọ́ ma ọlọ́mọsà fún ọlọ́mọ rọrùn gbogbo ata ń wọ́ kọta ń wọ́yàwó ọlọ́mọsà fún alẹ́ ìjọ da abẹ́lọ́n gbogbo àwátọ́ jẹ́ olówó àwa lárísìkí ọlọ́mọsà wá kalẹ̀ gbogbo àwátá wà láàrin gbogbo àwọn aláàrẹ̀ ọlọ́mọba fún ọlálàáfíà gbogbo àwọn aláàrẹ̀ ọlọ́mọba fún ọlálàáfíà gbogbo àwọn aláàrẹ̀ ọlọ́mọba fún ọlálàáfíà gbogbo àwọn tẹ́m̀bẹ̀ lẹ́wọ̀n ọlọ́mọba tú wọn lẹ̀ àwọn tẹ́m̀bẹ̀ mi wọ́n ti wo wèrè ọlọ́mọba sàbà tú wọn lẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ̀ ní mẹ́tẹ̀ solúkíà ọlọ́mọ sàbà fún ọlálàáfíà abẹ́lọ́ nàìjíríà kọlọmọjọ́ dàrú kọlọmọjọ́ bàjẹ́ àgbóyẹ̀sìn wa kọlọmọsà fún wa yá والسلام عليكم ورحمة الله وبركاته استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت